ìmọ́tótó ó ṣe kókó ó ṣe pàtàkì tá a bá ní ìmọ́tótó nínú ilé wa ní gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ jẹ́ ká rí dájú wípé à ní ìmọ́tótó torí pé kí ni ẹni tí yóò bá ti sí ìmọ́tótó láyìíká àti àgbègbè olúwa ẹ̀ńkọ́ lẹ́tà sáìsàn ni wọ́n dẹ̀ gbàládùra pé gbogbo ojú tó wọ̀ wá pátápátá à ní ṣe kí ni à ní dùbúlẹ̀ àìsàn láṣẹ ìdùnnà ẹ ká rí dájú wípé ìmọ́tótó nínú gbogbo nǹkan tá a bá ṣe yálà àwọn aṣọ ni à ń jẹun ni à ń rìn ni a fẹ́ sùn ni gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá in short lọ́fíìsì yín ẹ rí wípé desk yín ó mọ́ tónítóní kò sí dust dust torí pé dust yẹn máa pọ́ mọ́ ẹ mọ̀ fàsímọ̀ ẹ mọ̀ fàsímọ̀ kẹ́ tó máa ń ṣe ẹ̀rọ tí ń ṣe ànírògùn àìsàn láṣẹ Èdùmàrè ok abala tó pọ́sùkọ náà ni lórí títì question and answer kí ni mo wá fẹ́ fún yín sìn lórí títì ẹ ká lọ ṣe kí ni ká lọ fọ̀rọ̀ wérò ò lẹ́nu àwọn èèyàn kí nìkan tá a wá fẹ́ bí wọ́n òun náà ni àwọn rídùsì wa tá a máa ń ju ó ti yé yín dádì mọ́mí á ti yé yín àwọn rídùsì wọn again ok ẹ kì í sáré jù sí hmm, nǹkan kan ní mí nígbà tí mo ṣì ga tí n bá ga mo máa ń ṣe kí ni mo máa ń rẹwà lójú àwọn èèyàn àmọ́ tí n bá ti ń dàgbà tí n bá ti ń dàgbà mo máa ń kúrú sí ni ẹ̀gẹ́ nígbà tí mo ṣì fine mo ga ó ti yẹ yín àmọ́ tí mo ṣe ń dàgbà sí ni mò ń ṣe kí ni mò ń kúrú sí mò ń kúrú sí mò ń kúrú sí kí ni nǹkan náà ẹ ká lọ sórí títì ká lọ ṣe kí ni ká lọ bèrè lọ́wọ́ àwọn tèmi lórí títì ètò ṣì ń tẹ̀síwájú. tuntun mo ga mo ń dàgbà mo ń kúrú ah, mo tuntun mo tuntun mo ga. ibi ó dà pé kíní tó máa fi gbálẹ̀ ìgbálẹ̀ sálẹ̀ sọ pé gbálẹ̀ àbí kẹ́ age is it age no téèyàn bá ń no ìgbálẹ̀ ìgbálẹ̀ ni because tó bá fi ń gbálẹ̀ tó bá ra tuntun tó tó bá dẹ̀ fi ń gbálẹ̀ ó máa cut sí àbí ìgbálẹ̀ ni nàá mo gbá náà. mo ń dàgbà sí torí ìgbà míì tí ọ wá ń lo ìgbálẹ̀ oṣooṣù ọwọ́ ẹ wá ń yọ sílẹ̀ bẹ́ẹ̀ ni tó tó bá ń kúrú sí ìgbálẹ̀ ni tó bá ń dàgbà sí ìyẹn bóyá ìgbálẹ̀ tuntun ni mi ò mọ̀ bóyá ṣe mọ̀ ní èdè Yorùbá ìwọ̀n tí ìgbálẹ̀ tuntun tó bá ṣẹ̀ṣẹ̀ rà tó yẹ tó bá ṣẹ̀ṣẹ̀ rà tán ó ga ni bọ̀ tó bá ti ń lò ó a máa yọ oṣù ọwọ́ ẹ máa yọ so ìgbálẹ̀ ni èmi rò pé àṣà yẹn máa jẹ́. mo tuntun bọ́n ṣe ń lò mí sí i mò ń kúrú sí i obìnrin míì wà ó máa ga tó bá ṣe ń bímọ ó depend tó bá bímọ ìmí lè kúrú ìmí dẹ̀ ni ó lè tu ọmọ lè bùkún ẹlòmíì ìmí ẹlòmíì obìnrin míì wà tó yẹ pé tó bá sanra tó bá bímọ ó máa lẹ̀pa ìmí dẹ̀ wà tó pé tó bá lẹ̀pa tó bá bímọ tán báyìí wọ́n máa bùkún wọ́n máa sanra so. tá a bá ra pẹ́ńsù tuntun sìn tá a bá get pẹ́ńsù tuntun tá a bá bẹ̀rẹ̀ sí lò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n máa tá a bá ti ṣáàpù náà báyìí wọ́n máa kúrú sí ni so pẹ́ńsù ni màá choose. wow ṣáàrin náà ti gbọ́ kan tọ́wọ́ èèyàn sọ lórí títì <laughs> ọlọ́run tó bá ti ẹ̀jẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kọ́kọ̀ tẹ̀ mọ́ you know àwọn oríjìsì yìí máa ń tọ́tọ́ rí ara <laughs> ìmọ̀ ń tọ́tọ́ rí tọ́tọ́ rí ìmọ̀ ń wọ àwọn èèyàn làkíyẹmí ara ni ok àwọn èèyàn sọ oríṣiríṣi oríṣiríṣi ánsà lọ́lọ́kan òjọ̀kan but yes Abella òun náà ni ìdáhùn sí ìbéèrè tí mo béèrè kí wọ́n ní ìbéèrè náà lẹ́ẹ̀kan sí òun ni wípé hmm, nǹkan kan ni mí nígbà tí mo sì yọ̀ǹgì tí mo fine mo ga you know mo ga mo fine mo ṣe rí àmọ́ bí mo ṣe ń dàgbà sí ni mo wá ṣe kí ni mò ń kúrú sí mò ń kúrú sí mò ń dúkúrú sí ìwọ̀n rin kù ìrìn kù ẹni àwọn kan tí wọ́n bá tan àbẹ́là yọ̀mọ̀ kan mi lura ni yọ̀mọ̀ dá mi ẹnu lura ni kẹ́tọ́ wọn ṣẹlẹ̀ kan àbẹ́là tí wọ́n ó ti ilẹ̀ ó ti rí wọn gànwọ̀ngàn ó ti jẹ arúgbó wa bẹ́ẹ̀ ni àbẹ́là ni ìdáhùn sí ìbéèrè torí títì fún títọ̀sẹ̀ yìí ní báyìí jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ ni mo fẹ́ máa ṣe kí ni mo fẹ́ máa tẹ̀ jẹ́jẹ́ jáde lórí ètò lẹ́ni àmọ́ kí n tó lọ mi ṣaláìsọ fún alẹ́ ìpolówó ọjà ó ṣe kókó ó ṣe pàtàkì nítorí pé kí ni bá a ṣe ń tara lólo eh, míì tá a ṣe ń tara wa lólobó ọ̀rọ̀ yìí náà tá a ṣe ń kọ́ra wa lọ́gbọ́n pẹ̀lú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tá dẹ̀ ṣe kí ni tá à ń gbé bọ́dì ẹ má gbàgbé pé ìpolówó ọjà yìí òun gangan ló ṣe kókó sí wa níléeṣẹ́ Orísun lẹ́yìn tó túmọ̀ sí wípé ẹgbẹ́ ìpolówó ọjà yín wá ẹ̀yà ká ṣe kí ni kájọ dòwò pọ̀ kápò tí ń lè máa ṣe kí ni kó máa gara ẹ ká wá fi ohun tẹ́ ń ṣe àbí ohun tẹ́ ń tà níléeṣẹ́ yín ẹ ká ṣe àfihàn ẹ̀ fún gbogbo àwọn èèyàn lọ́lọ́kan òjọ̀kan kọ́dẹ̀ máa ṣe kí ni káwọn máa gbé owó wá kápò yẹn máa gbà ẹ kàn sọ lórí nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yín yẹn yes nọ́mbà yẹn gangan náà ni dáàdi ẹ tètè kọ́ báyìí bó ṣe ń fi ara hàn ẹ bá ti pe nọ́mbà yẹn lọ́wọ́ la máa dá yín lò tàbí kẹ̀kẹ́ social media platforms wa Instagram Twitter um, Facebook at Orisun TV ni lórí website wa it's www.orisun.tv kò wù mí kí n lọ but then <laughs> oh my god kò wù mí kí n lọ but mo ní láti lọ kò yé torí pé tí n bá ti lọ ẹ̀ mà tó wá lọ po another one tá tó hot tá dùn tá lóyin you know á lóyin nínú etí yín á mọ dùn mọ́ yín lára ẹ get alright olórin olúwa kẹ́mi ìyọ̀dá lórúkọ tèmi section lóye tó ń ṣe kí n tó ń prosper lójú àmọ́ màwòrán yín yes ẹ tún lè pè mí lẹ́nu bí o bẹ́ẹ̀ ṣe ń pè mí o bá ṣe wá lọ jẹ́jẹ́ jẹ́jẹ́ ká lọ ṣe kí ni ká lọ gbọ́ orin Pasuma featuring Olamide in your body <laughs> in your body aṣọ pọ̀ lára mi bí ògògó aṣọ in my body but àní lórí burúkú o in their body lórí burúkú wà àwọn òní lórí burúkú ẹ ká bá fẹ́ ṣe yìí lọ ká tún fi ire àti ayọ̀ àti ìdùnnú ká fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ hmm. ire o.